wọ́n sọ pé ni wọ́n bá mú dáadáa tó sọ pé mi àwọn kọ́ àwọn ẹ̀kọ́ wá kọ́ra sí ní kékeré. Alhamdulillah, ṣé ìwà ti ṣe ọ̀kan nínú orí ọ̀sẹ̀ tí ó ṣe ẹ̀rí wà lórí ẹ̀? Kí ọ àbí àmín méjèèjì òkè tí ẹ máa ti nu méjèèjì o ṣùgbọ́n ìrìn sọ pé Amina. náà àbí àmín náà rabbil alamin àmín àmín tó sì ń bẹnu súnà kíkà pọ̀ sókè gbàdá máa wí. subhanallah àwọn míì wà nínú àwọn ẹ̀rọ ọlọ́run. wọn lójú ń ti àwọn láti tẹ lọ lójú ń ti àwọn láti yanu níwájú Ọlọ́run fẹsẹ̀ bí wàá gẹ́fẹ̀ rẹ̀ ń bá sọ̀rọ̀ tó bá débi tán kápásí àtàwọn àmì àmì àmì báwo àmì tó kọ́ wọn ni kò yanu àlùlá wọ́n tó ń sẹ́yìn ẹ̀sìn lọ́nà tuntun rẹ̀ tẹ̀dá rẹ̀. o sì wá wájú ẹlẹ́dàá rẹ tí wọ́n ti ẹ̀rẹ́ nìkan gbà náà ta ló rí ta ló kókó wọ̀ abatẹ́jíjẹ́ wò lórí kọ́ wò kọ́ máa wọ̀ ńgbà àbí torí wọn lò sẹ́kì náà ni wọ́n wà àbí wọn rò nǹkan bí nínú òun rẹ tuntun ọlọ́run bá lọ. wọ́n ń débẹ̀ ẹ̀ẹ́mí ẹ̀tọ́ bá ní gbé máa ń ṣe kìsà ìwà sàlàtìrì. Sẹ́tìrì ni gbogbo yín ni. Ìlọ́bọ̀ three three three eight bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni, àwọn orúkọ kan wà ní ẹgbẹ́ ìgbọ́dọ̀ sọ. kàfẹ́ pé ìyẹn á lérò pé bóyá muslim name ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ so nǹkan wá wà tí mo fẹ́ béèrè pé ṣé ẹ lè sọ ọmọ ní tọ́jú bí ìyàrá máa jẹ́ àkọ́jú. báyìí à ń gbé ẹ ló àwọn orúkọ kan wà tó jọ tó jí àròkọ kọ mùsùlùmí wọn ti kọ mùsùlùmí tó yẹ ká sọ ọmọ tó ó kọ ó kọ pàtàkì so lánàá níbi sọ wá àti náà sọ fún akéwì tó dáná ọkọ Abdullahi Abdulrahman àbíbi Muhammad ní Ahmed náà ọ̀dọ̀ dáàbì yẹn. ṣùgbọ́n àwọn fọkàn wà tẹ́lẹ̀ pé yẹn ẹni máa mọ̀ bọ́yá ẹni tí wọ́n pè bẹ́ẹ̀ mùsùlùmí àbí ẹ̀sẹ̀ mùsùlùmí. ṣùgbọ́n tí mọ̀ mùsùlùmí ọ pàtàkì pẹ̀lú kí wọ́n ti ọ̀run fún kékeré ọ pàtàkì kí wọ́n mọ̀ ẹ̀ mùsùlùmí. ẹ wá ń tẹ̀lé sọmọ tọ́líwù student títí máa túmọ̀ rẹ̀ fún ọmọ yín lọ́la ìgbéyà tọ́líwù yóò student tí òní máa wọ pé bàbá òun tún ọ̀mà tí ló dé fún òfin béèrè wọn á sọ yẹn student àbúntọ́lì tí wọ́n pè é àbúntọ́lì èyí ti kó pọ̀ rẹ̀ ní tọ́líwù bàbá tọ́líwù. òun sọmọ rẹ̀ tọ́líwù àbíkọ̀ sọmọ ń tọ́líwù wọ́n kàn pé bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wá torí bá fúlàní so ìjọ́sìn ìsọmọ àbí tí wọ́n sọ bí kò sí nǹkan tá a fẹ́ fi lẹ́sẹ̀ kí tá a nábì wá nìyẹn. àbí òye wa Muttalib pé al so torí tuma tiẹ̀ ní kí ẹrú al ẹrú àlùmọ̀tọ́lì sẹ́yìn wà sọ ma pé ẹrú àlùmọ̀tọ́lì tọ́rọ olówó díẹ̀ ní jẹ́ mọ̀tọ́lì wọ́n á fi ń pè pé ẹrú mọ̀tọ́lì ẹrú mọ̀tọ́lì títí kẹrù ọlọ́ yẹnìkan sani Abdulmuttalib ọmọ Nàìjíríà sọ̀rọ̀ ah, pé lóyún náà ara ìbéèrè náà ló bí wàhálà ẹ̀jẹ̀ kò sì jẹ́ mẹ́rin tọ́ ètò wa dáa jù ní kíkéèyàn tó sọmọ lóko kéèyàn máa béèrè torí pé ẹni tí máa ń kì í sí náà so ṣùgbọ́n àwọn ẹni tó bá máa sọ fún ọ pé ìdá èyí ọ̀dà fún ọ̀pá ẹ̀ ọ̀rọ̀ kọ́mọ̀tẹ̀ pé àwọn náà dàbí àwọn ẹni tí wọ́n máa wo iṣẹ́ iṣẹ́ bí ọ̀sọ́ ni wọ́n wá gbígbé bọ́yá ọmọdé bíjọ alhamis ọkọ̀tẹ̀ ẹlẹ́tọ́nì iṣẹ́ bíjọ jimá ọkọ̀tẹ̀ ẹlẹ́tọ́nì àwọn máa ń tọ́jú ọbẹ̀ ẹ̀rọ ìṣẹ̀ríà kò sí kò sí kó ọjọ́ kan special name ẹ̀rọ kí ni ìtẹ̀yìn ti mọ̀ tẹ́ bá ti dáhùn ẹ̀yìn kan kò jimá wọn bì í sa jamiu jima jumua jumua jima àmọ́ èèyàn sọ pé jima jima àbí bẹ́ẹ̀ kọ́ ni jumua ẹ wá ní jima ẹ púpọ̀ jọra o ó kọ yorùbá lẹ sọ ní. tọ ẹ kìnìún kan Abdul wọn níjọ kí ni wọn bí torí bẹ́ẹ̀ yóò gbé làtìsì láìsí kẹ́mọ̀ ọgbà xami sẹ́wájú làtìsì láìsí subhanallah wọ́n ti kó ọlọ́njẹ àtúntò làásìs ọlọ́ni àlàásìs tó ẹni yẹn kò sí nínú àkọọ́lẹ̀ wọ́n wà nù àwọn kẹsàkà náà àtúrà kájú òtú òtú òtú òtú ìka tó ti wá ju ìgbìntàn wọ́n kàn kírẹ́ǹtì lọ tẹ̀lé ìjọba òtún ṣe kéèyàn fún àwọn èèyàn àwọn èèyàn kan sì wà tó kí tó máa fi mà kí wù wọn kó wọn sọ ọmọ lóko tó kọ mà abdullah abdulrahman abdulsalam abdulmumin abdulmuhaimin muhammed ahmed mahmud hamad hamad wọn kàn máa wó kọkan bíbùtán. investment ṣàwọn ìkọ̀sán ní ìkọ̀sán rani ọmọ wa yàn wá ní bòtà. ẹ mọ̀ gbọ́ àwọn oríṣiríṣi kíní kan tó lọ́wọ́ àná. Tàbí kíní kan tòbí kò tòbí kọ̀ tòbí kọ̀tù. Ètè lè la fa. Tòbí kọ̀tù ètè lè la fa. Tòbí kọ̀ èdè làbà àmọ́ tẹ̀ òbí kọ́tù tẹ̀ òbí dátù wàhálà ìdí tẹ̀ làbà. tó a mọ àwọn tẹ́ ti sọ bẹ́ẹ̀ kí wọ́n má bínú o èdè báwa sọ pé kí wọ́n lọ pààrọ̀ pọ̀ o àmọ́ tẹ́ wọ́n á pààrọ̀ rẹ̀ lọ dáa jù o lórí nǹkan bá débi tí wọ́n ti wá fún wọn rẹ́ẹ̀rì kọ́mọ́ bàjẹ́ kó tó tì wọ́n náà three b. ọmọ ẹ̀ tó bí ó jẹ́ mú un ṣé ara wọ̀ tí ọmọ yẹn ó pè fún gẹ́gẹ́ bá ti mọ̀ sí lára wọ̀ tá a máa fi fúnra wa nílé ká tẹ̀ra wa lọ sórí tẹ́ ṣé irú ọmọ yẹn ṣé yóò sin òbí ẹ̀ yẹn lọ sórí tẹ́ nígbà tó jẹ́ pé ń bẹ ládùúgbò yẹn àwọn tá jẹ́ kékeré ẹgbẹ́ àwọn òbí yẹn tí wọ́n ó gbé òbí yẹn láti lọ alhamdulilayi ṣé àwọn ajẹ́ mùsùlùmí tó bí rẹ̀ jẹ́ kékeré ọlọ́run ti sàdánwò fún wa tó àwọn tó fi sàdánwò fún ọlọ́run bá kọ́ sànù wọn kó dé káwọn òbí yẹn gba islam kan ló kú tó tí irú òbí yẹn bá kú kò sí nínú wọ òbí yẹn lórí ọmọ kékeré yẹn ó ti tẹ̀ sí yíyẹ̀wò jàǹdà yìí kékeré yẹn ó sin òkú rẹ̀ lọ́ọ̀bì kan ẹ̀ní bá wọn wẹ̀ ẹ̀ní bá wọn fásọ sí láà àwọn ìjọ́jọ́ ń ṣe tí wọ́n ń jọ ń ṣe ní ọ̀dọ̀ páàkì rẹ̀ ní ọdún máa páàkì ara wọn àbí òye òkú sí tọ́ka wọn tó bá tún bá wọn lọ́gbọ́n tún dáná ìyá gbọ́dọ̀ tẹ̀lé ìyá gbọ́dọ̀ tàdó àkókèfé àbẹ́rẹ́ nǹkan mẹ́ọ̀ tó bàbá màmá tó ti gba ìfúnná kó tó ti gba ìfúnná ṣùgbọ́n tó bá gba ìsìlámù yóò fi jèrè ọmọ rẹ̀ o tó ní yóò fi jẹ́ pé gbogbo àdúrà tó mo bá ń ṣe fún tọmọ ní ìlọ yóò wúlò wọn èèyàn kẹ́ni kan wọ́n máa ṣe tiẹ̀ káwọn máa ṣe tó àkókòrò ẹ̀ta ti túká lálàáfíà sí i torí pé ẹni jíjẹ ti bàjẹ́ lè bàjẹ́ dé tó yé wa akáwò lè fún wàrà wọ́n lè dá wàrà nù tó yé àwọn ní ìsìn wọn lọ́nà àlùjáná kan àwọn ní bàjẹ́ náà jẹ tẹ́lẹ̀ pé wọ́n kọ́ kú kó o ṣe dáadáa sí wọn wọ́n fa wàhálà fún ọjọ́ gbé dàrúkìá tó ń torí jẹ́ lè má ti pẹ́pẹ́ kú fún ọ tó mú ó sì máa ń pè á ah, bàbá dáàdi ẹgbà islam náà pé tọ́ba tọ́ba tó ok mo ẹ má bèrè mọ́mí islam tá à ń sọ̀rọ̀ yẹn kẹ́ tọ́ ọ̀dà àjẹpé ń ṣe pé fún ọ ẹ má tẹ̀ tó mú tó ó tura mílíkì wá fún wa ẹ tura búrẹ́dì fún wa àbí òye fún àtẹ́bẹ́ẹ̀dì wọn fún oṣù fún títí tí wọ́n náà ní tí wọ́n ti lọ sákàmù tó sẹ́mi náà tírínṣì àríkùsọ̀rọ̀.

bó ti mọ àgùránì kéyìí báyìí èmi náà fẹ́ bá kọ́mpìtìtì tàbí òye ọjọ́ owó rẹ̀ pé bó ti mọ èmi náà fẹ́ mọ̀ bẹ́ẹ̀ mo fẹ́ mọ̀ jù bẹ́ẹ̀ lọ kọ́ ọmọ wa gbìyànjú lọ́nà ọ̀tọ̀ tó yẹ kọ́ ọmọ gbìyànjú kọ́ wa mọ̀ kọ̀m̀pí ara rẹ̀ tí mo ti lè bá ìmọ̀ tí lè bá ètò múra sí i tó yẹ wa ǹjẹ́ ń wí kí wá sí kí wọ́n á gbé a sórí mọ̀ ẹ́ ń bì ọ́ sọ́ra rẹ̀ o. <laughs> nọ́mbà two.

ọmọ ọdún kan ní àwọn àsìkò yẹn wá lọ bí ajé ọjọ́ méjì àti ọjọ́ mẹ́ta tó ṣe àwọn ọdún tó mí sẹ́yìn tó ṣe á mú àwọn àdá. àsìkò tí ọ̀gbọ́dọ̀ kí ọ̀run kékeré. ọ̀run pé àsìkò tí ò ní ọ̀run tí ó mọ̀ nírú àwọn ọ̀dọ́ yẹn. pé sábàjẹ́ ni mo pàdé pípa aláṣẹ mú wa. kò yé mi kò yé mi. káyọ̀ àwọn àsìkò yẹn kí wọn. ṣe pé kò ní kì í ṣe ń tọ̀ràn lórí rẹ̀ nígbà tí ń sìn kó sùn àsìkò tóbìnrin ṣe nǹkan sọ náà ti yá àfihàn yẹn fún un bọ́bá kúngbà náà mùsùlùmí ni ẹ̀ní kọ́ parun jù nítorí pé ọlọ́run ọ̀bọ̀ ọ̀pá láti ẹ̀kọ́ kí òun gbà ti ṣe nǹkan sọ náà ti yá àfihàn rẹ̀ fún un obìnrin kan máa ń ṣe nǹkan sùn tán tó wá ní òfẹ́ sàwọn àrùn kan padà tó ń ka aláṣẹ̀rẹ̀ kà aláṣẹ̀wòrò so ọlọ́run ti yá àfihàn rẹ̀ fún un màtọ́lọ́run ti yá àfihàn rẹ̀ fún un ti parí torí di eléyìí báyìí ẹ̀yẹ káwọn obìnrin ọmọ ọ̀pẹ ẹ̀sìn o ẹ̀yẹ kó ọmọ ọ̀pẹ ẹ̀sìn torí pé tí wọn bá mọ ọ̀pẹ ẹ̀sìn àìmọ ẹ̀yẹ omi títí nǹkan oṣù tó fi máa kírun lọ́rùn omi nǹkan dínkù òun kírun lọ́dọ̀ òun lọ́ba tó ní kọ́ máa kírun gbá àwọn ah, ò lè ṣe láìkí à ní ìgbésẹ̀ kírun máa tàbí má tó sọ̀rọ̀ alẹ́ pọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó wà gbàtó ti lọ fún òní kí olùgbà tó bá ń ti fún yọ wá fọwọ́ ara rẹ̀ sẹ́ńtì ìfún oṣù yẹn kọjá àgbà tó ṣe. nǹkan oṣù mẹ́ta ló ṣe o yọ wá pé mò ń wojú ẹ̀ mò ń wojú ẹ̀ mò ń wojú ẹ̀ ó ti dá títí tí èso jọ́ méje ọ̀daràn tí ò ní irun kí tẹ́lẹ̀ lórí ẹ̀mí ti jẹ́ pé àwọn ọkọ gbọ́dọ̀ máa mọ́nítọ̀ ìyàwó ní kọ̀ọ̀kan fẹ́ ìyàwó kọ̀ọ̀kan páàkì ẹ̀ka lé kọ́ ọmọ mi tó pé sílọ àbí òsínlọ èèyàn kan dára ní ọ̀gbìn dàgbé àmì kólókùn rọ́ọ̀rín òkòlókùn mọ̀síkóró ọ̀rọ̀ àyẹ̀dẹ̀ rọ́ǹbì àlọ́ ẹ̀yọ̀kan náà rọ́ǹbì. náà ìmọ̀ ìbéèrè tó ń dáa jù náà ló lọ́ dáa ju gbogbo ìbéèrè jẹ ike ama wípé àwọn ará ilé ànábì sọlá wọn ti bẹ láyé dò bẹ́ẹ̀ ni abẹ kọ torí màdí yìí ló ń dọgọ lọ́dọ̀ àwọn àdìsí nà ń bọ̀ ó fi jọ kanu ará ilé ànábì sọlá sọ̀rọ̀ ànábì ni ismuhu gasmi wọn ismu àdìyí gasmi àbí yẹn kí màdí yẹn nínú kórukọ ọlọmọdé muhammad ibn abdillah àbí kórukọ ọlọmọdé ahmed. ibnu abdillah màdí ti ń bọ̀ nù màdí ó fi wá lágbọn hasan ọmọ ali ibnu abi talib ọmọ fatima máa ṣíà àwọn ní màdí lórí màdì ń fi wọn àwọn ní ọ̀wọ́ alágbàdá ni al-Husayn tó náà jẹ́ ọmọ fatima ọmọ ali tòṣùgbọ́n dáná bí ń sọ àgbọn hasan ló ti wá àti màbá nàbí wà lọ́lọ́dọ̀dọ̀. tọ̀ nítorí délé màdí ọ̀wà láti àwọn ará ilé ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́nù. sànábì ń sọ pé ẹ̀pá ọ̀lọ́ ẹ̀pá ọ̀lọ́ lórí àwọn ará tí wọ́n ti wá pẹ́rìṣì ni wọ́n á sọ pé ọlọ lọ wọ́n bẹ èèyàn náà làwọn náà bí tiwa. ẹnì tó sọ pé pàápàá jùlọ ìdí ó ní pàápàá jùlọ tó gbogbo náà sì mọ̀ wọ́n. Ṣé ìwà ti lára alẹ́ ànábì lọ? Tí àdìní ìjọba tó lè tako ara alẹ́ ànábì náà. Irúgbìn àwọn èèyàn tó máa dápọ̀ bí táwọn ti jáde ẹ̀ nídìí láti máa fi jà wọ́n yàn. Ìwé ìlú ti jẹ́ pé ẹ̀sẹ̀ máa ń gbọ́n jára alẹ́ ànábì. Àmọ́ eléyẹn ó fi bí káwọ̀ pàlẹ́ tó bá jẹ́ mùsùlùmí tó sì tẹ̀lé dànẹ́bẹ̀ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam. torí kẹ́ ẹ̀ mọ̀ pé àwọn kan wà lójú ayé ànábì sallallahu alaihi wa sallam tẹ́tẹ́ fámìlì rẹ̀ tẹ́tẹ́ gbogbo ẹ̀ tó kú tó sórí ibú torí wọ́n kú kí ni wọ́n kú kí fè. ṣùgbọ́n tó bá ń gbìyànjú bá wà ní mùsùlùmí tó tún jára ní ànábì sallallahu alaihi wa nítorí tọ́lọ́ àti Muhammad sallallahu alaihi wa sallam tẹ́tẹ́ fámìlì rẹ̀. tó bá ti sọ fún agbára lẹ́ ànábì lò kọ́ àlejò láti sọ̀rọ̀kára ni bàbá tiwa náà làwa náà sòfò náà tiẹ̀ lórí eléyìí sòfò ló ti máa bá tiẹ̀ lórí tiẹ̀. tọ́ eléyìí wọ́n á túmọ̀ sí kíkẹ́ nígbà wọ́n ti bára alẹ́ ànájú ló ń kẹ́ sọ́bi màlẹ́kà kan kí wọ́n á sọ́bi wọ̀lé nǹkan tẹ́ máa gba nákẹ́lí kan lọ́wọ́ rẹ̀ tẹ́ máa dàtẹ̀lé lẹ́yìn báwọn ní gan báwọn kan tẹ́ máa dé. láwọn àwùjọ kan tẹ́bi mọ̀ bára alẹ́ ànábì lè yàn onígbé tó máa dákọ̀ rẹ̀ tó máa dákọ̀ bàbá rẹ̀ wọ́n parí rẹ̀ pẹ̀lú asherif bẹ́ẹ̀ ni ní Saudiya nítorí ajára lẹ́yìn àná bisimilá àtẹlẹ́ gbórúkọ rẹ̀ kíní kan lè jẹ́ muhammed ibn Hamza asherif tó bá ti jó mi ní asherifa làwọn ará lẹ́yìn àná bí wọ́n ti mọ̀ wọ́n tó bá ti dárúkọ rẹ̀ kíní kan asherif tó láwọn àwùjọ míì ti mọ̀ wọ́n òun náà ní kó gbéra wọn ní alhashimi. alhashimi kéèké àwọn tó ń ṣèjọba jordan nísìn àwọn wọn ní aráalé ànábì làwọn sòrẹ́sì rí wọn sọ pé almamlakatul urduniyatul hashimiya almamlakatul urduniyatul hashimiya ìgbé kọ́ńtírì làwọn gan aráalé ànábì náà nídìí láti dà wọ́n yàn aráalé ànábì náà. المملكة المغربية مغرب عندهم الجبع مغرب الملك محمد السادس التسعين باباري الحسن الثاني ولا لا النبي لهم ثم يتم من أبطأ به عمله لم يسرع به نسبه يعني تسأل سيربات وديره أي فاميلي ركاولي صدر bẹ́ẹ̀ ìjọba àwọn bẹ́ẹ̀ àwọn ṣí àtẹ́rí yẹn náà lọ́dọ̀ tí wọn náà àwọn náà níbẹ̀ ti categorize ẹ̀fẹ́ pè lára ilé ànábi wọ́n lẹ́ni tẹ́ bá rí pẹ̀lú láwà ní funfun. ǹjẹ́ màmá wọ́n ní wọ́n ní rọ́tà àwọn pàṣẹ láwà ní dúdú àti funfun lẹ́rìí lórí àwọn èèyàn wọn pẹ̀lú tó bá wí láwà ní dúdú òun lára ilé ànábi ẹjọ́ bá wí funfun àbá nínú àwọn àbá péye wa eléyìí àwọn ọmọ torí pé ìdí tàbí pé àwọn ọmọ oníkéde àwọn kókòrò làwọn tẹ́lẹ̀ náà sá kòkòrò làwọn torí àti níbi gbogbo ọtí wọn bára wọn dà sùn kò tẹ sẹtọ parọ ta níbi rọ rẹ tó lè jẹ bó ti jẹ bẹ́ẹ̀ náà. Wọ́n ti rẹ̀ pé èyí tó ìjọkùn bàbá rẹ̀ lẹ́kẹ̀ẹ́ta wọ́n ń paralẹ́ rẹ̀ ló bọ́ọ̀lù sí. ẹ mọ gbọ́tàn lẹ́nu bàbá ńlá rẹ̀ bàbá ńlá bàbá ńlá ìyẹn wà lù ọmọkọ bàbá ńlá rẹ̀ kọ́ wa lóyún ara lé ànábì lò wọ́n tírèsì ẹ̀ because àwọn anasagún wà láàrin àwọn lágbàá àwọn ìjọ máa bá yẹn tírèsì bí bàbá yìí ló bí bàbá yìí ló bí bàbá yìí ló bí bàbá yìí fún òbí débi tí ọba ti wà. so alhamdulilayi adúláwọn tíra tó sọ pé ilé yẹn ìdáhùn al-ansab lis-sam'ani tó bá sọ bàbá rẹ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ títí wọ́n tírèsì ẹ̀ débi tó mọ̀ wọ́n wá tírèsì àti débi tó mọ̀ títí débi tẹ̀ ti wá ẹlòmíì tó wá gbé ọ̀ṣun rẹ̀ gíràwọ́n náà ni tó kù lánàbí ọ̀dọ̀ gíràwọ́n náà ló bá ẹ̀kọ́ lẹ́kọ́ wọ́n sọ látara rú àwọn ìyàwó ti mà tó kò lè parọ́ ẹ̀ tọ́ kò sì mí nìgbé ìyẹn dé yẹn dúdú ọ alára ní ànábì lòun ẹ̀rù kó ti ti kó tẹ́ fún àwọn fẹ́ra wọn lásán bẹ títí wọ́n wọ Senegal wọ́n Senegal wọ́n yá bẹ̀rù ti fẹ́ wẹ̀ dúdú bá Sudan ló ti fẹ́ dúdú sá òun àti ọ̀nà ìbí mọ ọmọ náà dúbí ọdún tó wà á kẹta ọlọ́lọ́mọ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت